mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ èmi Aitale abiyamọ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yín káàbọ̀ sí series tí mo pè ní Aitale abiyamọ reloaded àkòrí tèmi ni hmm, ṣé àwọn ọmọ yí tábìlì yín ká ẹ máa bá mi ká lọ ẹ ṣé tẹ́ ẹ tẹ́tí sí mi. A kú ìgbà yìí o, èmi ni, èmi náà ni o, èmi tí í ní tòótọ́, àìtalẹ̀ àbíamọ. Àìtalẹ̀ àìtalẹ̀ o, àbíamọ. Àìtalẹ̀ àìtalẹ̀ o, kú ọ̀rọ̀ bí òní mo ní kí n pe àkíyèsí yín sí ọ̀rọ̀ pàtàkì tí a kì í fẹ́ sábà kọbi ara sí oftentimes it is not observed. tí ó sì yẹ ká máa ṣe ní gbogbo ìgbà. Àwọn ilé míì wọ́n máa ń ṣe é nígbà tó bá pé wọn, nígbà tó rọ̀ wọ́n lọ́rùn. Àwọn ilé míì máa ń ṣe tiwọn láàárọ̀, ilé míì ọ̀sán, ilé míì alẹ́, ilé míì weekend, ilé míì nígbà ọdún, ilé míì nígbà tí wọ́n bá gbàlejò. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà a kì í ṣe rárá tí kò yẹ kó rí bẹ́ẹ̀. àkíyèsí èyí òun náà ni ohun bíntín tó jẹ́ pé tí a bá bẹ̀rẹ̀ sí í tẹra láti ṣe a máa rí ìyàtọ̀ kódà the effect nínú ilé is like magic kódà tá a bá lo bíntìn lóòrèkóòrè ó máa jẹ́ kí ìrẹ́pọ̀ àjọṣepọ̀ tó dán mọ́rán communication àti peace kó wà nínú ilé wa ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí òbí tí a bá ṣe é á jẹ́ ká rí ìwà ìṣesí àti ìhà tí àwọn ọmọ wa kọ sí oúnjẹ jíjẹ irrespective of their ages ṣùgbọ́n ohun kínkín ohun bíntín ohun rẹ́bẹ́tẹ́ yìí ó lẹ́wà púpọ̀ tí a bá fi kọ́ wọn láti ilẹ̀ nígbà tí wọ́n wà ní kékeré òbí ò ní mo fẹ́ bi wá ni ǹjẹ́ a tiẹ̀ máa ń jókòó lórí dining table ká jẹun pẹ̀lú àwọn ọmọ wa. Ǹjẹ́ a table manners or eating habits tí àwọn ọmọ wa ní tí wọ́n ń hù ṣáà tiẹ̀ mọ ibi tí wọ́n ti rí ṣáà mọ ẹni tó kọ́ wọn. ṣáà tiẹ̀ wọn ní table manners eating etiquette àṣà títí wá ní tàbí ti tàwọn eléyìíbò torí òyìnbó sọ pé a family that eats together stay together níwọ̀n ìgbà tó jẹ́ pé iṣẹ́ àwọn òyìnbó ò ní yardstick wa a máa sọ pé àwọn làwòkọ́ṣe wa. Hmm. bóyá tiẹ̀ ni àwa òbí òní bóyá la mọ̀ pé àwọn òyìnbó wọ́n káràmásìkì kí ìdílé máa jẹun pọ̀ kódà wọ́n sọ pé the kitchen is the heart of the home tí ẹ bá ṣàkíyèsí dáadáa èyìnbó lè ná last penny ẹ̀ sórí kitchen inú ilé torí pé ó ṣe pàtàkì ó ṣe kókó kitchen ni yàrá tó jọwọ́ lójú jùlọ nínú ilé kódà ó jẹwọ́ lógún jọjọ pẹ̀lú òbí òní bóyá la mọ̀ pé open plan kitchen tí wọ́n ṣe sílé ó wà fún kí gbogbo aráalé lè wà lójú kan bára ṣe sọ̀rọ̀ pọ̀ interact communicate ká lè flow together kó má sí any hindrances to our interaction and flow of communication as a family nígbà tá a bá wà nínú ilé. Hmm. Dining table, dining room tó wà nínú ilé. Ó wà fún gẹ́gẹ́ bí àṣà àwọn eléyìnbó fún tàkùrọ̀sọ fún communication ká lè communicate ká lè jọ jíròrò with one another ibi tó jẹ́ pé tá a bá lọ látàtàárọ̀ tá a bá padà dé gbogbo wa àkóríjọ síbẹ̀ àjọ tàkúrọ̀sọ báwo ni dé ẹ kí ló ṣe léèní kí ló ṣẹlẹ̀ à ń exchange à ń wà updated à ń wà aware à ń lè wà carried along of each other's day of each other's experiences as the day goes by. him. Ṣẹ́rí dining table dining room ó wà fún kájọ finúkonú kájọ fikùnlukùn kájọ gbọ́ra wa yé yékéyéké lẹ́nìkínní kejì ní bàbá sọ́mọ lọ́kọ sáya saya sọ́kọ. kódà àwọn òyìnbó wọ́n máa ń ṣe é ó dẹ̀ wà important. ìmí breakfast ló máa ń jókòó sí dining table nǹkan tó mẹ́yìnbó sọ pé breakfast as the most important meal of the day ó yẹ ká mọ̀ pé hmm, ó ṣe kókó láti jọ jókòó papọ̀ láràárọ̀. Hmm. ẹ jẹ́ ká lọ sígbà ayé àwọn baba ńlá wa láyé ìgbà tiwọn ẹni ni wọ́n máa ń tẹ́ wọ́n gbóúnjẹ sójú kan náà ni gbogbo ilé ti máa jẹun. Inú àwo kan náà ni, ni wọ́n ti máa rúbẹ̀. Ṣé ẹ mọ̀ pé àṣà àti ìṣe wa nípa oúnjẹ jíjẹ kò, kò fààyè gba ká máa sọ̀rọ̀ lórí oúnjẹ torí kátá má bàa sápá wa lórí tàbí kómi má bàa sápá wa lórí. àṣà wa kò sì fààyè gbà kọ́mọdé máa wọ ẹnu àgbàlagbà tí wọ́n bá ń jẹun. so wọ́n lè bu oúnjẹ àwọn ọmọ kéékèèké kí bá wọn bù sọ́tọ̀. So, wọ́n á máa wò wọ́n bí wọ́n ti ń jẹun. ẹni tó bá bù ju àwọn yòókù lọ wọ́n á lè sọ fún un. á lè ṣàtúnṣe kódà wọn kì í fún ọmọ lẹ́ran ló dìgbà tí wọ́n bá jẹun tán kí wọ́n tó fún wọn lẹ́ran ẹ̀kọ́ rèé o this is to teach them níkora ẹni níjàánu self-control láti ní sùúrù torí pé àkọ́kọ́ ẹran yẹn á máa wò ó ó ti mọ̀ pé òun ò lè jẹ́ òun ní láti ní sùúrù kó jẹun tán reward pò jẹun tán òun lẹran yẹn jẹ́. lọ́nà míì ẹ̀wẹ̀ ó tún ń kọ́ wọn to resist the temptation torí ó máa ní láti control ara ẹ̀ ó máa ní láti self-regulate. láti rí i pé òun ò jẹun síwájú oúnjẹ. Hmm. láyé àwọn baba ńlá wa àwọn ọmọ wọn á palẹ̀mọ́ wọn á fabọ́ wọn á tún lè ṣe lẹ́yìn tó bá ṣe eléyìí tán wọ́n á padà lọ ta wọ́n á máa gbé kú gbẹ̀ǹdùgbẹ̀ǹdù sáré káàkiri gbogbo àdúgbò wọ́n máa ń ṣe é nígbà táyè bá gbà wọ́n bóyá àárọ̀ bóyá ọ̀sán bóyá alẹ́ ni ṣùgbọ́n wọ́n máa rí dájú pé gbogbo ohun ilé ló jọ wéwọ́ lọ́jọ́ kọwọ́ gbàbọ́ nígbà kan náà gbogbo ilé ló jọ máa jókòó jẹun nígbà yí àwọn baba ńlá wa wọ́n á ní à ẹ bá wa rí o ẹ jẹ́ àjọ fọwọ́ wẹ̀wọ́ o ẹ wá bá wa jẹ ọ̀wọ́ o láyé ẹgbà tó hmm. òbí ò ní ẹja tí ẹ jẹ breakfast pọ̀ pẹ̀lú àwọn ọmọ wa ká tó wá lóúnjẹ ọ̀sán tàbí oúnjẹ alẹ́ Ní ọ̀pọ̀ ìgbà oníkálukú máa find the square root ara ẹni. Each to their own. Oníkálukú máa find the level ara ẹni. Ṣóòbí tó ti já jámájàmá lọ látàtàárọ̀ tó ti lọ síbi iṣẹ́ bóyá ìyá ní láti lọ síbi iṣẹ́ bóyá bàbá ní láti rìpọ́ọ̀tì ní duty oníkálukú á ṣe tiwọn but we can always create time out of no time láti ṣohun bíntín fún àǹfààní gbogbo wa fún tẹ̀síwájú ilé àtẹ̀bí lápapọ̀. Hmm. ní ọ̀pọ̀ ìgbà òbí tó bá tún rójú tó tún wá àyè láti so oúnjẹ á fi sílẹ̀ sórí dání tébù kò ní dúró ti àwọn ọmọ láti ẹ̀ ti wò ṣé wọ́n jẹ́ ṣé wọ́n jẹ́ dáadáa ṣé wọ́n jẹ oúnjẹ wọn lẹ́nu dáadáa kó tó gbé mi kò ní sí supervision nothing meanwhile opportunity nìyẹn wíńdò àwọn òbí nìyẹn láti fi láti fi space yẹn láti fi kọ́ wọn tó bá jẹ́ láàárọ̀ ni avenue nìyẹn avenue nìyẹn láti wo àwọn ọmọ wa dáadáa ṣó fọnu Show wẹ̀ dáadáa ṣó ṣe do your yẹ Show ṣe just to spot check them But tá a sì ń bẹ̀ ó máa ṣe nǹkan tó wù opportunity àárọ̀ láti kọ́ come láàárọ̀ ló bá skip down What ti lọ nìyẹn. àní bá wọn sọ̀rọ̀ pé à ah, kò ní láìsí o rántí ọmọ ẹni tí wọ́n ṣe o you know just communicate with them interact with them start the day with them. kò sí kó ná wa ní ìkọ̀kọ̀. Hmm. tó bá tún dọ̀sán kò tún sẹ́nì kankan ìyá ti lọ bàbá ti lọ àwọn máa tún jẹun unsupervised àǹfààní míì láti jókòó láti bá wọn sọ̀rọ̀ láti béèrè pé how was your day kí ló ṣẹlẹ̀ lénìí tó wá sọ fún wa ohun tó ṣẹlẹ̀ lénìí ohun tó dùn wọ́n lọ́kàn Hmm. ló bá tún lọ alẹ́ oníkálukú á tún jẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ hmm. àwọn òbí òní àwọn táwọn ọmọ wa bá tún lò dání tébù ọ̀dání room níbo la máa ń jẹ́kọ̀ọ́ sí ọjà rẹ àwa wá jẹun oúnjẹ titi wa nínú sitting room níwájú tẹ́lì. Uh. Mm. Mm. àwọn ọmọ wa àwọn á wà lókè wọn á lè kí mọ yàrá wọn á máa ṣe ohun tó wù wọn. òbí ò ní míì. <laughs> kò tiẹ̀ ní rí ọmọ fọ́sẹ̀ kan wọ́n sì jọ wà nínú ilé wọn ò ní fojú rinjú dèpòdépò wá wá rìn pàdé ábílẹ̀ tàṣẹ wá jọ jókòó jẹun ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe fẹ́ mọ tó ń ṣe wọ́n báwo ni wọ́n ṣe fẹ́ mọ tó ń ṣe wá báwo la ṣe lè mọ tó ń ṣẹlẹ̀ sí wọn báwo ni wọ́n ṣe fẹ́ mọ tá a fẹ́ kan ṣe fún wa. Hmm. báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ wá when although we are living together yet we are strangers to one another tó yẹ bá àti ẹ̀ ṣohunkóhun kájọ jẹun pọ̀ so that a ní opportunity àti create a space láti jọ tàkúrọ̀sọ ibi tá a bá ti ń jẹun pọ̀ yìí tá a ti ń jọ à á lè rí ìdí body language wọn bóyá ó fajúro kí ló ṣe é kí ló ṣe é tó fajúro bí tiẹ̀ fẹ́ sọ á sọ wọ́n á sọ fún wa. Hmm. ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà opportunity láti jọ jẹun pọ̀ tó máa ṣí wíńdò ìtàkùrọ̀sọ interaction communication láàrin wa àtàwọn ọmọ a tún a slip away without being used without being noticed. Hmm. tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Hmm. bẹ́ẹ̀ tá a bá jọ jẹun pọ̀ bóyá láàárọ̀ ni bóyá lọ́sàn-án ni bóyá lálẹ́ ni jíjẹun pọ̀ yìí á fún wa láǹfààní láti kọ́ wọn fìrírí ayé yé wọn. While rubbing minds together in a relaxed mood, àjọ rẹ́rìn-ín tí wọ́n bá need advice á lè fún wọn. Tí wọ́n bá ní ìbéèrè láti bi wá, á lè dá wọn lóhùn táwa náà bá ní ìbéèrè à lè bi wọ́n à lè sọ pé ah lágbájá kí ló ro sí ọmọdé gbọ́n àgbà gbọ́n mo ṣe bóun la fi dálẹ̀ Ifẹ̀ Ifẹ̀ ò dáyé. kò síjà láàrin wa wọ́n á fún ìmọ̀ wa àwa náà fún ìmọ̀ wọn wọ́n lè mọ̀ wá dáadáa àwọn náà lè mọ̀ wọ́n dáadáa. ní ìtẹ̀síwájú bá bá relationship tó wà láàrin wa. àsìdílé aláyọ̀. Hmm bí òní bóyá ni àwọn wọn á mọ̀ bá ti ń sẹ́ẹ̀tì tébò láṣà tiwantiwa omi ìṣanwọ́ omi mímu bá ti ń palẹ̀mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń bọ̀sibọ̀sí bá ti ń sẹ́ẹ̀tì tébù láti eléyìnbó wọ́n ṣe ń lo knife wọ́n ṣe ń lo cutlery ọwọ́ tí náìfù máa wà òbí tí fọ́ọ̀kan máa wà òbí ayé òde òní òbí òní àgbàbọ̀ hmm, oúnjẹ wa fúnra wa àwọn ọmọ wa gbé tiwọn. Hmm. à ń fa bóúnjẹ wa fúnra wa àwọn ọmọ wa wá fọ tiwọn tó jẹ́ pé lẹ́kọ̀ọ́ tiwantiwa ọmọ wa ló yẹ kó ṣe é ọmọ mi ò tiẹ̀ lè fa bọ́ hmm. ọmọ mi níbi tó ti jẹ abókèlè àbùsá tó túmọ̀ sí pé òkèlè tó jẹnu ẹ̀ lọ òun ló bù ńgbà tá a bá rí àní lè sọ fún pé à ìwọ̀nba tẹnu ẹ bá gbà ó ní kó bu o ọmọ tó bòkèlè àbùsá greediness nìyẹn ṣùgbọ́n tẹ́ bá ti tẹ́ bá ti sọ fún pé ìwọ̀nba tẹ́lu ẹ bá gbà ó ní kó bo ìtẹ́lọ́rùn ẹ̀ ń kọ́ pé kó ní ìtẹ́lọ́rùn ẹ̀ ń kọ́ pé kó ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì bó ti tọ́ àti bó ti yẹ. míì á máa jẹnu wọ̀rùwọ̀rù pàtìpàtì tí kò yẹ kó rí bẹ́ẹ̀. tẹ bá bá wọn jókòó pọ̀ ẹ̀ ṣàkíyèsí ẹ̀ ẹ̀ ẹ́ lè ṣàtúnṣe. òbí ò ní hmm. iṣẹ́ pọ̀ fún wa o iṣẹ́ pọ̀ fún wa o hmm. ẹ jẹ́ ká ṣàtúnṣe o ẹ jẹ́ ká ṣàtúnṣe o òbí òní míì wọn ò fi ṣèkà o bó ṣe yé wọn sí ni kódà aya mi kò lè stand bọ́kọ ṣe ń jẹun bẹ́ẹ̀ náà ọkọ mi kò lè stand bíyàwó ẹ̀ ṣe ń jẹnu pàtì pòtì pàlà à hmm? ń bọ̀sì bọ́ sí àwọn ọmọ wa òbí òní mi á jẹun kò ní í fọwọ́ hmm? Hmm. kò sí pọ́ǹtì ká máa sọ fún ọ nígbà táwa gẹ́gẹ́ bí òbí tá a lè ṣàtúnṣe. tá a bá lè ṣe é káàz àwọn ọmọ yìí pàápàá jùlọ àwọn ọmọ òde òní hmm, they are more of do as I do than do as I say o torí wọ́n wò wá àwa lolùkọ́ wọn àwọn ni àwa ni wọ́n wò fi ṣe wà. ara wa ní ọ̀run. Hmm. ẹ jẹ́ ká máa jẹun pọ̀ ẹ jẹ́ ká máa báwọn ọmọ wa jẹun papọ̀ láwa àtàwọn ọmọ wa irrespective of irú makeup family wa ló ń parent ni couples ni pàápàá jùlọ primary school secondary school títí tí wọ́n fi wọ yunifásítì ẹ jẹ́ ká jọ máa jẹun pọ̀ mm. mm. lè mú wọn tún ìbáṣepọ̀ tó yanrantí tó múnádóko kó wà láàrin wa. ó máa mú ìrẹ́pọ̀ àti ìbáṣepọ̀ tó dánmọ́nrán tó yanrantí. A fẹsẹ̀ rinlẹ̀ nínú ilé wa. Kò ní síjà ṣùgbọ́n nígbà táwọn òbí tá a mọ̀wà àwọn ọmọ wa tí wọn mọ tiwa ẹ̀ rí i pé ọ̀rọ̀ yìí ó fàkíyèsí tó ṣe pàtàkì òbí òní ẹ jẹ́ ká wá ààyè fún àwọn ọmọ wa o bó àárọ̀ tàbọ̀sán tàbálẹ́ lẹ fẹ́ dìbò fún. Hmm, pàápàá jùlọ hmm, ká máa jẹun pọ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ẹ̀kan lójúmọ́ fún ìrẹ́pọ̀ jíjíròrò ìtẹ̀síwájú ìfẹ́ tó yè kooro and it helps us it keeps us updated and that is us checking in on our loved ones. Ibo nìkan nínú ẹ̀sìn wo ní àwọn ọmọ wa wọn ó yí tábìlì wa ká òbí ò ní hmm. mo fẹ́ bi yín ni o hmm. ṣáwọn ọmọ yín yí tábìlì yín ká ṣé wọ́n ń yín ká lójoojúmọ́ ṣé ń pè wọ́n kí wọ́n wá yí tábìlì ká ṣé ẹ̀ ń fi ààyè sílẹ̀ fún wọn láti yí tábìlì ká ṣé ẹ̀ ń kírètì táìmù fún wọn láti yí tábìlì yín ká òbí òní hmm. ohun tí mo ní kí n pa kíyèsí wá sí nìyẹn o ẹ jẹ́ káwọn ọmọ wa kí wọ́n yí tábìlì wa ká o ká jọ máa jẹun pọ̀ ó ṣe pàtàkì o tó kò jù báyìí lọ o ṣíkú báyìí náà lọ bí oge hmm. a kó ètò